وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم عني أسوى بقى جماد الثانية إيه 1439 إنه بما يبويجي oṣù gregorian calendar oṣù kejì lọ́lọ́gún yọ mẹ́jọ 2017 2018 naam karatu anaya chane ku surati nur aya uiji nyomele mukallahu ta'ala kini kul atiullah أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أطيعوا الله وأطيعوا الرسول فإن توليت فإن تولوا فإنما عليه ما حمل وعليكم ما حمل حملتم وإن تطيعوه تهتدوا وما على الرسول إلا البلاغ المبين الله تبارك وتعالى ينهي كل وكما ملا نبي وما كني أطيع الله ما شالبو الله وأطيع الرسول ما شالبو ونشم ودك يدنا من ذلك ẹnìkí lèbóka kẹtó kanún tòdá lẹsẹ fúnma kọlà àlébọ àmánugùsẹ mẹun fúnma dọkà àlébọ ẹnì ẹdí wa ẹmí kìí má mẹun fúnma dọ àlébọ nù máa kọmẹsì àlébọ kura ni ẹni tá dọ yìí bá mọ kàkí dọ dẹ ẹ ọjọ iwe na-emi breki ya iwe na-ere majukwu fa intawallaw obike kọlalẹ wọn máa tẹ ọkùnmá méjú rídà ẹhùn kẹne àwọn máa kùnmá ma e gbà fa innama alayhi ma humila òun kìsà níbi adùkùnmá dúnú òun ojì àdìlẹ́wọ̀n anẹ́ fa intawallaw ṣẹ́wọ̀n kàmẹ́ amúnẹ̀kùnmẹ́ mú bìrìdà. kume ma gbuche ka nebi na ngumein me ma hwa ka kini filio ime ma duwa anebi duki wa ojona kamo ne o mana na ma ka kini filu ma nebi le filu no ogo ma ki jabe chen kamo ne gibu tunwe mana na ma ma ni we mu fil botene ki chwazi aba ka nebi ki nya ju so jora mu ni chen kamo ne o mana na ma gwa kini ifu filu toru hadisi kan wa kagini ina ni bigi awo ojo na kamu na un sene meta ma le bo ma ni ni na ni bika ki adida kani ki awo ojo na ene dule le bo wa wa du du ginya se ni da ojo na un ke ta ni oda obo ojo e ma ji e ku ji kama ma ngwa ku chaka ko un ke te aye aye ki ki si awo te na gba le gba o ma ki ne ki de ju ji mo meji le era bun ki ta

yìí mẹ́ta dùn lè bọ́ màdùn àmẹ́ yìí yìí ń àta dùn yìí jẹ́ ohun màdùn àmẹ́ yìí tó àkàmá gbọ́ ohun sókè mọ́tọ́ alimaka ohun àtukọ̀ wuyo àníbi má ju sẹ́ni takọ̀jú àmú àmú àmẹ́ má àjẹ́ náà mẹ́ka mẹ́ má gbà takọ̀jú àmá mẹ́ àmú. wọ́n yín tutù ìhòhò mẹ́mdà lè bá níbi bá tàhátẹ́ dùn lọ́kùnmẹ́kú tó nàmẹ́ òhù gidẹ́ kùmà káyẹ́ bá àrẹ̀fẹ̀lẹ́dẹ́ kékeré háwù lọ́mọ́. ndị ọkaratu àkàràtú ijé alùmọ́ẹ́ni ha bùbá akwụlide imda abakwa na abekọ ogede imda ha bùbá imda mdu kò yí nwa akwụlide ń ọgbọdú kìtẹ́ ha ò ŋarẹ̀ bàdọ̀ torí kí egwu jẹrẹ ha ò ha ò gidẹ́ ìmọ̀ àti wọ́n ń tutù ikú mẹ́ àlèbọ́ ti àlèbọ́ ace ka gini alibane mune du kenya ci ọkwanye mune du kenya te inigi ye ci ki a ci ọkpa ise ijiwe amaghị m datona toro ojú àti ni ọ̀pá kí tí mẹ́tẹ́ takùnmẹ́tọ́ náà ìwọ̀ ìntùtì uhu mẹ́hàlìbọ́ àníbi ṣe tààtẹ́rù ìgbàlẹ́ takùnmẹ́tọ́ náà yìí wọ́n máa alárọ̀túlì olùṣẹ́ إلا البلاغ المبين وتجا يجري ومشاهدون نعم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي اتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا نعم ما يرى الرجل يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون wàhádà aláhù aláhù tí ó hẹ bọ́ paná léwu pé máa mẹ́ni alikóòlì ṣe mẹ́ àbúyá ìṣùmọ́ alikóòlì alẹ́bíínà àmàlù nìkú àmà kẹ́dọ̀ nókùn màdéhù mẹ́ yíkìdá ìṣù oorunṣẹ́ sallallahu alaihi wasallam ṣe pàmà rẹ̀ àmà yani la yastakhlifannahum yóò ŋa nyá dàmẹ́lẹ́ gbẹ̀wùyẹ ojàne ŋa dàmẹ́lẹ́ ti khalifa ojàne ŋa dàmẹ́lẹ́ ti àmàjọfẹ́ ojàne kẹmẹ stakhlafa alladhina min qablihim dábàlù kì dẹ́wọ́ ní àbókè wa dọ́gba wọn mẹ́jẹ yìí ojàne yìí dábàlù kì kíbélẹ́ gbẹ̀wùyẹ ojàne yìí yàwọn nyá kàmẹ́ àmàbàpà lóhùn gbẹ̀wùyẹ ojàne alikóòlì ṣe ń ọjọ́ ọjọ́ ṣe yìí. ẹnẹ́kìtì prime minister ó já ní germany onubulẹ kó já ní germany germany ti dé àmì country pa ó já ní lẹ́yìn ìnọ̀lá kìka ó yé kele gbódò yín yẹn nìyí àmàwọ̀ híọ́gù ijú kàmàgá ní híọ́ alùkẹ́ ńlá lulẹ̀ lẹ́yìn ẹgbà kàdọ́ máa ń yá wá kìsì islam làmúnà yá practice já ní lẹ́yìn onubulẹ akọ̀lẹ́ ìtàpàpà ìdínú. onu si o ude amị kọntiri ma akụ yaba bụ ịnị kọntiri ewu ama mere ka akụ ma mụ ọla ma ya na ịgba ka dị ụmụ owu ije nke ịdọgba ịdị ọgba ya ebe a. The race and which ki Islam alụrụ yi ịgba dị ụmụ ki imidi Islam na mụ na ya ya nyocha ụdị Confirmation of Agree: E nị vidiyo ka vidiyo clip ugbo kee Vioj kọla ala gbogi tiawun tiawun tiawun ala ẹn ti bush ni barack obama kìkọlà wọn ala lè gbódú kìkọlà gbódú kìkọlà ti dódú islam kìkọlà ló gbó islam màkọ́má kọ́má máa ń ní obama is a muslim màá ọ̀gá ni ẹlẹ́kẹ́ sábà kó àná fídíò lẹ́yìn abúkù máa ní ẹn ká ẹ mọ̀ ní o táàkùmá àmukọ̀là wọn láwà táàmukọ̀là kìkàkàkàkà ẹ̀ àmukọ̀là wọn kìkà ẹ̀ bá yẹn islam ẹ̀ islam ẹ̀ ṣàdí nìkan ẹ̀ ṣe kẹ́ẹ̀

amúnà sini ni wọlọ ọtí ni wọlọ tàdí nílẹ alùpùpù wọlọ wọ ẹgbà kùmà ló tí habasha kuma ń wọ yóò just about 17 eh, or so tá a máa ń nà wẹ kùmà ń wọ yìí tó abájọ yìí ìyá tẹgbà kùmà dàbí wọn ń wọ ẹdẹ over 80 something gbọgẹlẹ islam nítìlẹ́tì gbòmàdà kìíní vatican ọmọ màṣẹ oyáni rome ń gbé kìkì capital ọmọ máa kí kàábà dẹ́ngà máa bàbá yìí ọmọ òun ti capital ìyá àbò ṣọ́ọ̀ṣì oyáni lẹ́yìn màṣẹ ṣe mítìlì ọmọlẹ mítìlì kò máa ṣe ma design plan ọjọ́ gbèjì abánikẹ́ ṣe torúkáyà àdínìsílámù bá lóbó yá nílẹ̀ tẹ́gàbáríà idea idea idea idea idea kumakoa hapa kushaka ama idea le makoma oyo du ko yo ma chukolo kwa idea le odo kuma du islam ki palu bo ya le ite ye 2000 odo ye 2000 odo kuma ki 2 kuma ki 0 meta judumu sen ko dole ya islam abo bo ya agenda gre ma kito machine machano kolole táwọn màṣínì kàrà mọ̀ àti ní ẹgbàlẹ́yà abá that is the year of our lord jẹun kẹgbàlẹ́yà ilẹ̀ àtàkpà ilẹ̀ ìtàkpà màkà kìdẹ́ bá wọ́n máa ń sákìdá bí nàkí ní ilẹ̀ olùgbòǹgbà yẹn màkà yìí islam àtàkpà màkà yìí ẹlẹ́kùn tó tákẹ́wọ̀n kìdẹ́ màṣá ní àwọn náà yà máa ní kí islam lulẹ̀ it's not possible fún wa ní kí máa pàpà kó ṣáká mú kékeré máa ọ̀nà aka manike kpakpa lule gbiti gbiti gbiti gbiti gbiti ṣe agini introduction of western education mami skule ni hudua skule ni hudua na kuma anya ci le kuma adamu na ibe mama anya nuna kuma adoka kpana maa ni ọ̀nà muna manike chele fim gida kuma ci kuma koyo kama na kuma go ubol mamudu wa jan kama na shi ne rubol ba ma ya kwa amengo juju ji ma jo ma ma introduce amengo ma kwa ke ani ki dibe ama bakwa e ole madama so sida no madama so sida amuna ijo e ekute ma ma ka aka kpa na maji o ma mengo du di ha papa ma mi ma ki ke dzo ma ja ol juju ji du o ma ye ke ani ke kamu na ibi amo te juju ji du ma introduce wa ami drug juju ji du ma introduce wa amo káàdì jòjì ojú máa ń tuntun sùwà amẹ́rin ló máa ṣe kó máa succeed bàtà àbí ṣàláhùn náà dé nìyí iná àdògbò iná ìgbà kó fi plan tá a ti ní kura nípa kúchaka gbódúkì kọ́ọ̀pì ń tẹ́ kó máa tíráì kó máa tírèsì kó máa wúyó kó máa dé lọ́mọ́ àti ọmọ ìṣàkà wúyó iná ń kàkà máa pa á ṣe kì í kura ní wúyó máa ní kéṣe kù ó yóò jí màmá kó yọ yìí àbá àpamí kura ní kó yóò jí màmá tó máa ní kí wọ́n ṣe ń kà yẹn so plan yìí tó kuma da bi develop ẹgbà kí amado george bush ẹgbà kí wọ́n yọ fẹ́ ṣe ni plan yìí tó múnẹ̀ kuma ṣe plan yìí tó yẹlẹ̀ kuma ṣe yìí bá kọmitì ma set up kuma yà ṣì nẹ́sẹ̀ rí ama ni kí wọ́n dùjà pa ma pàlẹ́ òjà yà lè yí ìzámẹ̀ ni kuma ni kí win òjà yìí ẹ́ màdàbí kọmitì lẹ́ẹ̀ mà nyà òjì ṣe ma meet meet meet ma ṣì nẹ́sẹ̀ rí maaduma akini rand rand so ma research ma ṣe a ma research ṣe ẹn kuma nekwe research lẹ ma o kọdu ma o president government of america ọ̀tàkàdà lẹ́kùn ma kọdu ẹgbà e, lẹ́ maaduma akini civil democratic islam o dùn maaduma ọ̀tàkàdà lẹ́nẹ̀ ìdí ẹ̀ omi kìbúwe ọ̀tàkàdà gidẹ táàkì dùn wọ́ àmà pàbá ọjọ́ àti nìkí àmàpà kó máa mọ̀ ọ́ lámà kó máa máa kó máa ní kí jòjà gẹ́gẹ́ lè tákàn takada ọjọ́ orí kìdó ni tukọ́lọ́kùn abẹ́yẹ náà ti lọ alẹ́yẹ yúbíà àmàpà náà ti lọ alẹ́yẹ lè tákì òyàmá ní kí dùn áhùn nílẹ̀ ẹgbọ́ máa kẹ́ àkí ní boko haram dé nàìjíríà ẹ ló kẹ́yà kì nẹ́zẹ̀rí ábí boko haram lè tákì wá haram lẹ́ ìbóyà àkú ehun tulè kẹ́yà kì lẹ́zẹ̀rẹ̀ ẹ̀tí máa kí ẹ̀yà bìsìdú kẹ́yà kí ẹ̀yà gbọ́ àbíní àbóyí mà nọ ẹ̀hún kàkàkiri ẹ̀lì tó já ní israel tó já ní palestine ẹ̀lì tó já ní somalia ẹ̀lì tó já ní syria gbogbo dúkì sí kọ́ńtìrà máa pa ẹ̀gbọ́ kú yàtọ̀ wọn. amújà àti tọ́mọ̀ máa ti bọ́ọ̀mù máa kọ́lá máa pa àmà apc àmà ká máa pàtẹ́kì tírẹ́nì alùpùpù máa ṣe bọ́ọ̀mù àmà apc àti tírẹ́nì nìmú máa alùpùpù máa dìtọ́nẹ́tẹ̀ ọlẹ́kùn máa ká mọ̀ nípa lẹ̀. aki acha ma akpa eji mabiti mgbe echicha m isi anụkwaituli ama ma adọmọlaị e, e ma adọmọlaị e. aka mali kama aka misi akpare mgbe echicha ma misi adọmụ ma m but still yet enweleru ma ka e. gbolu ka nwa kwakwa chaka gire la yastakhlifannahum fil ardi yenu nga kama ma ba kwa gbagu jawu jane kama stakhlafa alladhina min qabli dabalu kabuki wado bawme kuma jofe ujane kuma nga yin wala yumakkinanna lahum dinahum yunga adini me todo todo la ngame ya adini me tobo ngume kuma echi ali jobo ogene gbagbele kuma da kuma do kuma mu akune bi to imu do me meji chi meji suka no me do melodi radio television mɛsi waazi ama kafiri aŋɔ adigaadi mɛ boko mɛsi waazi mɛmɔkɔ lɛ o yɛdu ma ma hɛri nukɔ mukɛyɔ la ama adigaadi mɛ saka mɛŋɔsi waazi ke ɔyɔ ako na dama hafi na wala yi maki nan na adi ni mɛ tɔ bɔ ŋa mɛ adi ni kun laba ŋa mɛ lɛ kun jɛ kpa mɛ enu nga ŋo da kpalo yi ŋa me min ba de haw fihim ubi ka me ama ba kpako me de o kpɔ do nana n'a nana me ma ne ke tsa di ni ni amna yo nga dɔ le bɔ ŋa me yabudu ne ni mɛra re mi la isiriku na bi se yan mi ma ne mu de ko min yo ŋa nya tsi le ŋa me aba ne le tɔɔla kide ka ne bi ka ba yi kide yi ka ka kiki taka a cani tasiri a ya kide yi ilẹ̀ ti Uh, contemporary scenarios Alki alu le gbazame ni wa unga kare but e gbazame ni adibi ha ku bi un adilu le ani ke shuru kele ni amu country country ka nibi ami empire ka nibi juja pama taji ni ki gba take but e gba senna um, abubakar mani ki buja ne gbodu igba because administration igba ni just odo meji ohun se yóò dákì jẹun inú ya nẹ́kọ́ ti gbogbo dúkà bákàrí ní àgbà ìyá kọ́kàdì and decide that ẹ̀rẹ̀ eh, kà níbi kú internal problem china àgbàdá àmà pàpà àmà àpà àmà àmà pẹ̀tí china my hand ilẹ̀ àmúnẹ̀ sí ní kàkà àmà àṣà níbi aṣíwájú anas yóò ń ẹ̀ṣà níbi tùlẹ́hà yóò ń ẹ̀ṣà níbi musayi lẹ́mẹ́tò kẹta yóò ń ẹ̀ṣà níbi so ìyá ìgẹ̀rẹ́ kà màṣí ni kú gbogbo ìgẹ̀rẹ́ bá kà máa àmà china ìdí bá ẹgbàá dẹ́kùn máa ń wò múnú bọ̀tẹ̀gbàsá mẹ́ni sẹ́dínà umar so ami kɔntiri ɔwɔwɔ mayamu gba oja ne oja ne bahraini oja ne sham oja ne eh, misra ami kɔntiri kuma gbagbagba aganɛlɛ so ati koko yɔŋa do ŋa ma ɔkɔ alɛ yɛlɛ mo wɔmɛn kafara baada ɔyɔ mu daada ti kɔlɛ awo tiɲɛ kɛ sida ti ŋa da ti yɔ kɔyɔ kí ɛdze kɛdi adi ni kakɔ yi o ɛdze mɛ mi atsɛ bɛɛ bɔ kama akpa kó ma akɔla kɛnɛdi kú ewu ma ama akpaki jankpa kɔla ɛnɛ du wu maalu ama akpaki ogi kɔla ɛnɛ du wu maalu itsi victory lɛ tɛ dza awa overnight machine iye wa kpa tɛw mɛ o oduŋɔjɔ wɛ ɔyɛ dzɛgbaji wɛ n'aya yɛ ɛyɛ ne dzɛgbaji wo n'aya yɛ wo ɔyɛ mi dzɛgbaji wo mi n'anyu kure mi ɛyɛ ne dzɛgbaji wo n'anɛŋɔ re ŋu ìdá tɛba ya tu bi ina wa akatum aznabal ورضيتم بالزرع سلط الله عليكم إقابة لا ينزعه عنكم حتى ترجعوا إلى دينكم ẹ̀wọ̀n ìjẹun mẹ́gì mú di àmẹ́wọ̀n ilẹ̀ yìí ẹ̀wọ̀n dúnìyà personal problem yẹ̀ wà fèsì yìí fọ́ọ̀lù tí òun ẹni fọ́ọ̀lù tí òun wáyé ìtàkà ìrèjì lòlò nye ọgba. ọ mọ́ṣáláṣí ọ máa kọ́ máa kojí màmá ní kékeré kojí ní ìrèjì ìdáhùn gẹ́lẹ́ ní sùkàtà tàyé ẹ̀ṣẹ̀ ya tàyé mi ṣe ní. personal probe akùnrin alẹ́kùnrin ayẹ́kùnrin ẹ̀wọ̀n mìtàkọ́tà o ẹni ìṣe akùnrin alẹ́kùnrin ayẹ́kùnrin ẹ̀wọ̀n mìtàkọ́tà o imudẹ̀yìn ọgẹ́lẹ̀ ń àdá ọgbà bá ọgẹ́lẹ̀ a meni ki sadini meni ki kukola dini ubilelu gungo meme mde na mena da dubi take wala ki takwa shide kwa kume muda ja akere bukolo ki tiko kumeshi so tudale mtula ko yoru na wane rugi emu hoane ama e pamo ma shide ko mi uki unga allah tabaraka wa taala unga akawa yenihi wa man kafara ba'da dhalik ene dudu فأولئك هم الفاسقون أبلا تعمل قبرهم نعم وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون وأقيموا الصلاة ما دونكم شيء وآتوا الزكاة ما دي زكاة فيها وأطيعوا الرسول ما عشان بونوشه لعلكم ترحمون وبتوعي شيء من من كجمو ميوجو نعم لا تحسبن الذين كفروا معجزين في الأرض نعم ومأواهم النار ولبئس المصير لا تحسبن الذين كفروا أكين يجوا كيفوك ما تكافري معجزين في الأرض ما ت... ما ما معجزين في الأرض ما موهو يعني كده lakini hiyo vile pamani ene kama do mujizi na hadi ene kama mango kabudu abe kene diliga ho no ome man ke won ren meki guma ogenelen o ma wa hu bituma ni oji ile ami politician oji ile ami politician oji ile mama no pa court chobodu manu oji ile mama ma no court ci kɔɔsi yɛ kam tegini yaa jɛyi jama alobi kɔɔsi yinu ekuma yaa jɛ kuma akele kasi yɔ eyi yi. ŋa yaa kɛ ɛda eyi binu ŋa yaa bɛrɛ yi yi so yi la yi ma la ɛtse cause activities o ile ma kpama ma nɔkɔ ilé lili ma kuma akú yé lili yɔ kì oji le ma ma ni ka kiti no no go ere ihe ma cha ni yin ka te yin le ma ne ti ye ko ma ago ki bo te ga le ka se ku ni singa ma e be bo tu ku ye ko ma ko lo lo da ipa ma ko lo lo da ojii le ma ni eleko to to da ba ne taka aguda bana gini o yo ale libe yi ke yuruma ma ja se ngi ngi anyi anyi ụmụ gene gide ya ha ne mo gene in ha ga ngo kwa do ju ara rojo ma ho yo won o ma awahu bin nar una malu wala bi sal eh bi sal masir adabtuma gene tabale نعم. يا أيها الذين آمنوا ليستأذنكم الذين ملكت أيمانكم نعم والذين لم يبلغوا الحلم منكم ثلاث مرات من قبل صلاة الفجر وحين تضعون ثيابكم من الظهيرة ومن بعد صلاة العشاء فلا عورات لكم نعم ليس عليكم ولا عليهم جناح بعدهم طوافون عليكم طوافون عليكم بعضكم على بعض كذلك يبين الله لكم الآيات والله والله عليم حكيم يا أيها الذين آمنوا أمكم شماكدنوا ليستأذنكم الذين ملكت أيمانكم aboko ome lumade kumachadu omi howo machiume mana gboda ko ome ta ma wi yume bam bam bam bam salamu alaikum oga udaba met kuma metire ni mabana le shuhu ma ma kone ti madage ye udagun ya samaketin walladhina lam yablughu alhulma minkum abukuma ma ba pa ihumetan otila ni ti kama lu kuma ngo boda meja kana di permission ma kuma wa ni hawo ine ba kiti ka ma boda wa lele yin salata marrat mba meta min qabli salati al-fajr dogba ta kuma ma to urudu awon duki yo ma dawo jo before ta ma to urudu awon dagba ma re liyane ta kuma daba o ta ma daba yi tòkùnmà kí dábà kí o tó dẹ̀ gbé lẹ ẹgbà ọ̀tọ́ la lọ́ ìṣèpọ́dà wọ́n bọ́ksà wọ́n pe táìsì pàǹtì wọ́n pe skètì wọ́n pa ahẹ́ tọ́gànẹ̀ àmì àdàkí àmì àtọ́là ń dàkí ẹgbẹ́ lẹ́ta dọ́gbàtà máa ṣọ̀ òdùdú. wọ̀hínà tàbọ̀húnà tìyàbákùn mìnà zọ̀hírà máa yẹ ìgbàkùnmẹ́ bọ́lá tẹ́ todo olu ọ̀rọ̀ kàkì áhùyí ara ń dẹ̀ẹ́ kìdó ẹgbó èjì kó olu apáyọ́lá abẹ́gàkì ẹ́ ẹgbà kó olu apáyọ́lá mẹ́kúkú mẹ́ mẹ́tẹ́lẹ̀ makina gbọ́dà àmì máa lẹ́nu máa ní ẹgbà kó máa kàkìdó na abekago mela olu ulungene e e e le yeyi bọ̀dì múdà lólu ó kàdọ́mọ́ kì í agbóni ẹ̀gbá kàdọ́mọ́ ọjọ́dọ́kọ̀jọ́ wọn ẹ̀yí jọ mú lábẹ̀ kẹjọ mú lólu ẹ̀hùn tó sì jẹ́ kẹ̀má náà ọdún náà ṣẹgbà lẹ́nu bọ́ọ̀lù lábẹ̀ ki tí a hábùn ọ̀gá lẹ́nu aráàlú ẹ̀ kìdú ẹ̀ gbáǹkà aráàlú ẹ̀ gbáǹkà gbogbo na ṣẹ́kàtí kíláàsì ẹ̀wú bá ṣí tíṣà ṣe ẹ̀tọ́ ìtàmọ́tọ́ ẹgbà lẹ́ kóòdùdú dákẹ́gbà bírèkì kí wá bá hajj dákẹ́ lọ́mà skúlù kí á lò lórí kíláàsì bọ́tà áfà bírèkì bá dákẹ́gbè sí kí wá bá ẹgbà lẹ́yìn ẹlẹ́gẹ̀ kí á lò lórí àmì tíṣà lọ́dún ṣẹlẹ̀ ta ẹgbà lẹ́yìn ẹlí from after break ẹgbà lẹ́yìn ẹlí àmọ̀nẹ̀kùnmá tọ́jú àkíní ẹgbà kùnmẹ́ ká ẹ̀mẹ́já nìyí tó dóòlù ẹ̀páyọ́lá láti tẹ̀gbà mẹ́lòlè wá yà mẹ́rẹ̀ lé tó lè kàmínà adọ́ sí ẹ̀sàlẹ̀ arabadọ́kọ̀ ìlú là ẹ̀lẹ́kọ́ arabadọ́kọ̀ ìlú là ìskúlù gbókò ṣọ sáàbìsì yóò lùdú táfùmàdùn sí ẹ̀sì kánò yìí ìlú olè we between 11 and uh, and 12 and twelve fifty minutes ilẹ̀ bẹ́ẹ̀ mu ẹ̀hún dúkì jẹ́ ọmọ sukulu ìtàkàṣì omi abẹ́ ẹ̀tọ́ ìgbàlẹ́ ní ìtàkàṣì omi kọ́ abẹ́ ẹ̀yìn ìjọba ìgbàlẹ́ ní ẹ̀fọ́ àná ìgbàlẹ́ ya egbere ya gamene ne muji dune e muji ti kwane ni tari ga ubi yi o na olu ga magene gbale wa do jina ko le pokele ma ma ele ga gere ya ti kuju ji abe bo ma ni ile ma olu ka dale tipi chen wala bi ma ma ma oto ilu ma ma ilu gu ra muji ko kwane ba ta ko ma ti ku skulu hadi ta ke lo ma skulu ya wa ada ya lo muji ẹgbà olú ilẹ̀ ló jí lẹ́nu ẹgbẹ́ ilẹ̀ ìdé ẹgbà kò máa gbé ìdí ní tá yìí wọ́n mi bá dí sọlá ṣá máa ń yún ṣá tan ẹgbà mẹ́ta gẹ̀dẹ́ máa tẹ́lẹ̀ kẹ́ tágẹ̀tì jákà sí kọ́ọ̀lù ẹ kọ́ọ̀lù rẹ̀ wá ẹ e tágẹ̀tì ẹgbà mẹ́ta gẹ̀dẹ́ ìnigidà sí náà lórí táwọn ọ̀rẹ́ hmm? náà after ìṣá yìí kọ́ọ̀lù ni ẹdún kẹ́ nẹ́tẹ̀ẹ́ tún nẹ̀ before takuma between magrebi and ìṣá or between asir and uh, magrebi ẹ̀ọ́tsẹ̀ gbalẹ̀ agome ẹ̀gbá tu la alo take ẹkọlu ẹ̀gbá tẹ ẹ̀gbánka ẹ̀mí fóònù tó akọlu nẹ abẹnẹlá ẹ̀ olùwẹ́ni bí wà mẹ́ ẹ̀kọ́ nàjí bá mẹ́ olùwẹ́ni ẹ̀jẹ̀gẹ̀ ẹ̀kọ́ nàjí ehe we agụghị agụ ji emere ihe ga ega magwa so <laughs> yele is abnormal it's unusual except when i get an emergency call eh emergency yele should use but eh oh i think be show ne ita ka ti ma gide bi onu gonu from 10 be ko machine da jina alaikum ta gide re eh, eh, eh, ayi akinihin laysa alaykum junahun inu layfi ngame ni laysa alaykum wala alayhim junahun ba'dahunna inu layfi ngame ni anu layfi ngama ni amegba omune outside gbegire ibo yama kade that is inu layfi ngumen chen kuma yew ma daba kare bume i anu layfi ngama ni chen kama daba kare bame imamu chegba ime tagire gele ni ki chegba zuhura be ku between al-asr ku magribi chen kama mama igini madaba yew ma chaka gola takma wan ibjenege aga kamo mi home boda me bi me tagreba treni ni le compose mi shi yanko joka ile tawafuna alaikum tura be gine amalu be da kama shi ma ki tawafuna alaikum eh ebia um amado obalade la ka ne bido akini amela ma shi tawafi lo ada ka that is elaki on lu on white ya tolo na ada ìwọ́n lọ́jọ́ àkíní àmọ́ tó ẹni ṣàkókò máa ma máa dàmà sí i tó ẹni kí àkíní onígbà mẹ́la ẹ̀ wá náà kí sálámà máṣàkà fèèlù kà lè kéèjì ibi ẹ̀nẹ̀ ní ẹgbàdùn máa máa kí sálámà máa gbọ́dọ̀ tá máa dábà bọ́t mẹ́ta gẹ̀rẹ́ cikin la'aya ta galin Allah bayana ya ngume wallahu alimun hakim Allah numa ya ce ya so ka ga subhanaka Allah wa bihamdika shalla la ilaha illa anta